ni ìṣe pàtàkì nǹkan tá à ń ṣe lẹ́nu yìí. Hmm, àwọn bàbá wa bọ̀ wá ní bí ọdún bá dún òògùn amáwọ̀ tutù wá sílé ayé ìbánigbá pẹ́tẹ́mọ̀lé ṣùkùjá fún nílé ìwọ̀ ọdún gbàgbó fún nílé ìwọ̀ ọdún jọ ìdí ọdún wá pé ọdún wá jọ àmọ́dún ìsìn pé à ń ṣe à ń bọ ọdún eégún lónìí òní ni a bọ eégún tí à ń ṣe ọdún eégún owó lẹwà ilé onímọ̀lẹ̀ ní nàìjíríà àti ní òkè òkun. báńà ló fi yé wa a fi ń dúpẹ́ ni mm, tí a bá ṣe ọdún fún àwọn irúnmọlẹ̀ a fi ń dúpẹ́ gbogbo akitiyan wọn tí a ti ṣe lórí wa la fi ń dúpẹ́ fún àwa ará ọ̀run pé a mọ̀ ní àwọn ancestors wa a fi ń dúpẹ́ lọ́wọ́ wọn ni pẹ̀lú ipa takuntakun tí wọ́n kó lórí ìgbésí ayé wa ní òde ìsálú ayé láti fi dúpẹ́ fún wọn ní òde ọ̀run. oríṣiríṣi ọdún ló wà ní ayé bá a ṣe rí ìgbàgbọ́ tí a ń sọdún Christmas la rí ìmọ̀le tí wọ́n sọdún iléyà àná fi ń dúpẹ́ ni àfi ń dúpẹ́ fún olódùmarè ni pẹ̀lú dídá wa sí àtàwọn àṣetọ́sí wa so àlàfi ń dúpẹ́ lọ́wọ́ wọn. orúkọ eégún yìí. owó lẹwà. owó lẹwà. lẹwà òun ọmọ ni kì í ṣe fíjà láì lówó owó lẹwà òun ọmọ. thank you babaláwo ifáníhàn ìfágbèmí ifáyẹmí àti ṣáá onímọlẹ láti ìlú ọyọ aláàfin fáyemí ìfásòtítọ́ mo jẹ́ ọmọ bíbí ìlú ọ̀yọ́ aláàfin òjòpá ṣẹkẹrẹ ọmọ àtìgbà. My name is Babalawo Arifayo Ifawale. I'm from Oyo State. ọdún egúngún jẹ́ nǹkan tó yẹ pé nǹkan tí a máa ṣe ní ilẹ̀ Yorùbá tó túmọ̀ sí pé láti máa ṣe ìrántí àwọn tó jẹ́ ará ọ̀run wa. Egúngún jẹ́ bíi òòṣà kan tó jẹ́ àgbàlagbà òòṣà tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún lọ́dún rẹ̀ dúró fún. Egúngún jẹ́ òòṣà kan pàtàkì tó jẹ́ pé a máa bọ tá a sì gbọ́dọ̀ máa kẹ́yẹ fún ní ọdọọdún torí pé egungun síwájú àwọn òrìṣà tó kù wá sílé ayé. lótìtọ́ ni Ògún jẹ́ olùlànà fún wọn bọ̀ egungun ni òrìṣà tí Olódùmarè kọ́kọ́ dá kó tó ṣe kan Ọbàtálá so egungun tó ń tọ́ inú odò Ifá Ifá ní bóni ṣe rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ló jẹ́ kẹ́gbẹ́ níbẹ̀ sí káwáyàwó tiẹ̀ lẹ́yìn dúró fún ọ̀rún mẹ́la bàbá òròdú ọ̀run rẹ̀ ìgbégún wá sílé ayé torí awóhun kí aya rẹ̀ ẹ̀ rí pé inú fáyì yìí ni pé egungun ti jẹ́ òòṣà tó jẹ́ pé òòṣà tó ti wà ní àti ayébáyé ni àti bá egungun. ó jẹ́ pé àṣà àti ilẹ̀ wà táyé àwọn baba ńlá baba wa ni kì í ṣe pé nǹkan tó yẹ pé ó kàn ṣe é wá from nothing. bẹ́ẹ̀ làwọn eégún kan bẹ́tẹ́ pé tí wọ́n bá lọ sójú ogun láyé ìgbà tó ogun wà tí àwọn bàbá wa ń ja ogun wọ́n máa ń gbé àwọn eégún mìíràn láti ojú ogun wá sí ilé tẹ́pẹ́ eégún yìí eégún yìí ojú ogun ni wọ́n ti gbé wá sí inú ìlú yẹn tẹ́pẹ́ eégún yẹn bá ti dín lóhùn lóhùn tí ó tún lè dà wọ́n mọ́. Egungun sì jẹ́ nǹkan tó yẹ pé yóò ṣeré jáde tí yóò lọ ṣàdúrà bó bá ṣe lọ yóò lọ ṣàdúrà fún ẹnì kọ̀ọ̀kan yóò mọ wúre wọn ò mọ lùlù tẹ̀lé lẹ́yìn kálukú ò mọ tọ gbogbo tó bá fẹ́ látọkàn ẹ̀ gẹ́gẹ́ bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ọdún eégún gẹ́gẹ́ jẹ́ bí nǹkan tá a fi máa ń tọrẹ súre fún gbogbo aráàlú. bákan náà egungun jẹ́ òòṣà kan tó yẹ pé ẹni tí máa ń kó èèyàn mọ́ra púpọ̀ òun ni egungun tẹ́gbẹ́tẹ́gbẹ́ bá ti já síta tó bá ti jáde bọ́ síta tẹ̀rù tó mọ wọn ó tẹ̀lé lẹ́yìn torí ó jẹ́ ẹnìkan pàtàkì tí Olódùmarè ṣe ní ẹni àyẹ́sí nílé ayé. ọdún eégún jẹ́ ọdún eégún kan tó yẹ pé àmọ́ ṣe tó yẹ pé àtọmọdé àtàgbàlagbà táàjọ máa ń péjú ṣe nílẹ̀ Yorùbá wa. bóyá àgbẹ̀ kan wá ń bẹ tí kò rí ọmọ bí àbí tí kò ronú ní tó bá ń ṣe dédé eégún tó bá ṣe ìwúre ń bẹ̀ tó ṣe nǹkan táwọn babaláwo ní kó ṣe kóṣù tó pẹ́ kíta tó jìnnà ó máa lóyún ó dẹ̀ máa dọ́lọ́mọ sóko eégún díẹ̀ nǹkan tẹ́ pé téèyàn bá débẹ̀ téèyàn bá tọrọ wẹrẹ ó máa ń ṣe oore fún yàn. wà á dẹ̀ súwe nǹkan tá a dẹ̀ ń fẹ́ a fẹ́ kọ́lé a ra mọ́tò káwọn ọmọ wa dàgbà kí ilẹ̀ ìlú Ọ̀yọ́ kó dẹ̀ máa tẹ̀síwájú. thank you orí ifá ní báíláṣẹlú ìlú ọbàdàn báíláṣẹlú èwòrè àwòdin adúbá fún egúngún èyí tí ó kó àpò ọmọ tuntun látòdì ọ̀run wá sílé ayé kí nìkan tí wọn sọ fún wa nínú ìwòye lọtún òde lọsì ni pé eégún jẹ́ nìkan tó yẹ pé téèyàn bá tọrọ rẹ lọrẹ ó máa ń ṣòre ìgbà tí eégún délé ayé òun náà ṣe dẹni àpínsìn wọn sì ní kí eégún náà rúbọ eégún délé ayé ẹ pé ṣe tẹwọ tọrọ ń bá dọdọ eégún báyìí òun ò tán bá béèrè ńbẹ eégún ṣe fún wọn ló fi jẹ́ pé eégún bẹ̀rẹ̀ sí dẹni àpèsìn ẹgbẹ́ tẹ́gún má jáde inú ilé kan ẹni tí ó mú olúwẹ́ tí ó mú òbúkọ lọ yóò mú lọ ẹni tó máa má kókó adìẹ lọ yóò mú lọ ẹni tó pé ọ̀lẹ àtẹ̀kọ ni ó ṣe yóò gbé lọ everybody ṣe àyẹ́sí egúngún torí oye tí egúngún ń ṣe nílé ayé fún ìdílé kọ̀ọ̀kan ni ìjẹ̀bá láṣẹ́lú ìlú ọ̀bádùn báyìí láṣẹ́lú ìwòrí àwòdín lóńdòdò ìwòye lọ́tún òní ló sì bí fáṣe fi kọ́ wa ni pé eégún jẹ́ nìkan tó yẹ pé ń máa ń ṣe oore tá a bá ti fẹ́ pàtàkì bí egungun ṣe jẹ́ nù. ọdún egun tá a wà yìí egun ọjọ́ owó gún o ìgbà ilé wa yóò lè ṣí o àwọn ilé wa yóò lè ṣí òde ìlú ó tòrò ọ̀sẹ̀ nìkan kò ní bàjẹ́ o lágbára lóòlódùmarè àṣírí egun bò ní àṣírí òní tú o ọ̀sádìmídìmù àwọn egun ló dá gbégbó egun tọ̀hún bá dé ayé wọn lọ́ọ́ káàkiri ẹbọ ní oúnjẹ oṣù bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni òkú bọ́ ifá ní dàwọn dójú dàwọn dójú gbégún bá dàwọn dójú ojú rà mọ́lẹ̀ kedere dàwọn dójú dàwọn dójú lágbàdo olódùmarè ẹ alásàjé aláṣẹ gbogbo lóde ayé eégún ọwàjọ ogun hmm, eégún ọba wa ṣẹ́gun ọ̀tá ààrẹ yìí òdì kúrákúrá báyìí lásán gbégún lójú ọ̀tákùnrin ọ̀tákùnrin tó bá ní ṣẹ̀ṣẹ̀ ọmọ gòkè ilé ó mu ilé ó mu tọ̀hún ìṣẹ̀ṣẹ̀ wà gbòòrò kárí ayé àárí bẹ́ẹ̀ àṣẹ bẹ́ẹ̀ o ẹ̀là ìbò ṣiṣẹ́ o.